ẹ̀yin ènìyàn wa èèmọ̀ rèé o èèmọ̀ gidi leléyìí o ìwà ìkà ìwà ọ̀dájú gbáà leléyìí kí ló dé kí ló dé nǹkan tá a fi ń sọ fún wa yẹn wípé ètò ààbò mẹ́hẹ nínú ìlú yìí kò sí ètò ààbò torí pé tí ètò ààbò bá wà ní irú àwọn nǹkan báwọn yìí kò ní máa ṣẹlẹ̀ tí ètò ààbò bá wà ẹnìkan ò ní gbójúgbóyà tá a sọ wípé ò ń gbé ọmọ ọlọ́mọ níbi tẹ́ ẹ ti gbé e, ẹ sì gbé e wá sí yàrá inú ilé tẹ́ ẹ ń gbé tẹ́ ẹ fi ń dùnbù wọn tẹ́ ẹ ń kun wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ níkìrí níkìrí nípele nípele tẹ́ ẹ sì ń tà wọ́n ọ̀tọ̀ tó ń ta orí ọ̀tọ̀ tí wọ́n ń ta ẹsẹ̀ èékánná gan ọ̀tọ̀ tí wọ́n ń tà ẹ wo ẹ̀yẹ ènìyàn wa ọwọ́ ti ba lọ́kọ láya o ìyàwó àti ọkọ tí wọ́n ń ṣiṣẹ́ alápatà èèyàn tí wọ́n ń kun àwọn èèyàn ta wọ́n ní èèyàn mélòó lẹ ti pa báyìí nínú yàrá yín wọ́n ní méje Elédùmarè ṣàánú fún wa o a ò mà ní ràrìn fẹsẹ̀ sí tọmọtọmọ a ò mà ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀ náà a ò mà ní kó sọ́wọ́ àwọn alágbèédá a ò mà ní kó sọ́wọ́ àwọn gbọ́mọlọ́mọ àwọn alápatà ènìyàn wọn ò ṣàpatà òkété wọn ò ṣàpatà eku o èèyàn ni wọ́n ń patà tọkọtaya wọn ní orúkọ wọn jẹ́ Báṣẹ́gun o ìyàwó wọn nìyẹn ọmọ mélòó lẹbí fún wọn ó ní ọmọ kan nǹkan yẹn ò ṣe wọn o wọn ò mọmọ tiwọn wọn ò fi ṣe alápatà o ọmọ ọlọ́mọ òun ni wọ́n ń gbé tí wọ́n ń kun ta ah! eléyìí lágbára o ọjọ́ ò la fẹ́ wá tẹ̀síwájú báyìí pẹ̀lú gbogbo ìwà burúkú wọ̀nyí ìwà nílé tó ń ṣẹlẹ̀ yìí kò bójúmu ó burú jáì kò tẹ̀ ṣe nǹkan tó ṣe ń gbọ́ sétí ni odidi èèyàn wọ́n béèrè lọ́wọ́ ìyàwó wípé tí wọ́n bá ti mú wọn wá ibo ni wọ́n máa ń dì mú báwo ni wọ́n ṣe ń pa wọ́n ó ní ẹ wọ́n bá ti pa wọ́n tán ẹ̀jẹ̀ ibi tí wọ́n pa wọ́n sí nìkan lòun máa ń fọ̀ wọ́n ti tẹ̀ ẹ́ dáadáa wípé ìbáwo náà ṣe ń ṣe wọ́n sẹ́ ó ní eléyìí tí wọ́n pa gbẹ̀yìn òun lòún bá wọn di ẹsẹ̀ ẹ̀ mú. àwọn èèyàn ya ìka gidi lélẹ́yìí o ìka burúkú lórí èèlò èèlò lẹ wá ń tà wọ́n o èwo ni owó èèlò ni owó tó wọ́n jù gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa àwọn èèyàn ta èèlò ni owó tó tó gbé pẹ́ẹ́lí tẹ́ ẹ ti tà náà ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ní odidi àwọn èèyàn tẹ́ ẹ̀ ń pa ata owó tó wọ́n jù táwọn gbà sọ́wọ́ wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún ni kí là ń pè ní ọ̀ọ́dúnrún wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ni o Yorùbá three hundred thousand naira ló ń jẹ́ bẹ́ẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà òun ni wọ́n sọ wípé owó tó wọ́n jù tó pọ̀ jù táwọn gbà odidi èèyàn ah, níbo la wá já sí báyìí báyìí nítorí ọlọ́run o ẹ wo ẹ̀yẹ ènìyàn wa àwọn náà lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn bákan náà ni tẹ́ ẹ̀ bá ní gbàgbé ifeanyi ṣe é rántí nígbà tá a ṣe fọ́nrán yẹn ifeanyi náà lẹ̀ ń wò yìí ẹ wò lẹ́nìí mo sọ fún yín pé a sì máa mú un wá fún wa wọ́n ti gbé ifeanyi lọ sí ilé ẹjọ́ o ifeanyi ti fojú ba ilé ẹjọ́ ṣé tẹ̀lé gbogbo àwọn tó wà ní agbègbè ilé ẹjọ́ yẹn èpè ni wọ́n fi ń sìn wọ́n ìyẹn ni ẹ̀yin tẹ́ bá mọ̀ ifeanyi ìyẹn ni àwọn ajínigbé tí wọ́n ń ṣòro bí agbọ́ tí wọ́n ń ṣe ọṣẹ́ tí wọ́n ń jí àwọn èèyàn gbé ní ìjẹ̀bú igbó ọmọ ibo tá a mú wá lọ́jọ́ kìíní àná ìfàyín wá ìfàyín tù torí ìfàyín pé méjì tó jẹ́ wípé àwọn méje tí wọ́n jẹ́ ọmọ Ìgbò tí wọ́n ń ṣiṣẹ́ ajínigbé ní ìlú Ìjẹ̀bú Igbó nípínlẹ̀ Ògùn lẹ́ni wọ́n ti lọ fojú ba ilé-ẹjọ́ o àwọn náà lẹ̀ ń wò yẹn bí wọ́n ṣe ń wọnú ilé-ẹjọ́ lọ tó jẹ́ wípé ìgbà tán máa jáde wọ́n ní wọ́n ti ń gbé wọn lọ sínú ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n wọn ò tí ì dájọ́ wọn pátápátá o èní ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ sí ilé ẹjọ́ ẹ wo bí wọ́n ṣe ń lọ yẹn àlọ́ rámirámi ni ẹyẹ ènìyàn wa ẹ̀yin náà ẹ bá wa máa fún wọn ẹ kí lẹ fẹ́ fún wọn ẹ bá jádùá bá jẹ́ èpè èyí tó bá jẹ́ nínú ẹ̀ ẹ bá wa máa fi sìn wọ́n lọ àwọn ọ̀dájú tí ẹ wo ọmọ lọ́mọ àbí ẹ̀mọ́ ti ń fá ìmọ́ ni tó jẹ́ pé òun ló pa bàbá kan nígbà tí wọ́n lọ ṣiṣẹ́ ní agbègbè kan tí wọ́n sọ wípé ilé yìí fáyìn o ah, èèyàn tó wà nínú ilé yìí wọ́n máa ní owó o ni wọ́n pa bàbá ni wọ́n ti mú ọmọ wọn ọmọ ọdún mẹ́rìndínlógún sixteen years old tí wọ́n jù sínú kòǹga láàyè ẹ ti rántí àwọn nìyẹn wọ́n ti lọ fi ojú balẹ̀ ẹjọ́ yẹn náà ní fáìn ẹ wo tọkọtaya tí wọ́n sọra wọn di alápatà ènìyàn tó ń pa àwọn ènìyàn ta ẹ wo àwọn náà lẹ ń wò yìí ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ ẹ gbọ́ àlàyé lẹ́nu wọn orúkọ ẹ̀. Mariam Aruaji. Mariam hmm? Aruaji. ìyàwó bá a ṣègùn àbí àṣẹlà náà tí wọ́n bá ti mú àwọn obìnrin tó ń pa wá sínú ilé ipa wo ló máa ń kó bẹ́ẹ̀. wọ́n ní kí n máa bá àwọn ọmọ ẹ̀jẹ̀. Hmm? máa bá àwọn ọmọ ẹ̀jẹ̀ tó bá ti pieces wọn tó ń ti pa wọn. tó bá ṣe ti pa wọn sínú pálọ̀ kan tó pieces wọn. tó máa kọ́kọ́ gbé ọmọ. kí náà fi máa ń pa wọn. wọ́n máa skills wọn lọ́rùn hmm? wọ́n máa ń skills wọn lọ́rùn so tá bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ máa díẹ̀ máa wà nílẹ̀ so màá nà. wà nínú ẹ̀jẹ̀ àwọn abolo máa ń dì mú bẹ́ẹ̀ tó máa ń bá wọn dì tó wọn máa bá wọn dì. àdíjà yẹn ni mo bá wọn dì lẹ́sẹ̀ mi. òkè wọ́n ló di àjá lẹ́sẹ̀ mu tí wọ́n fi pa but eh, abọ́sẹ̀dé tí wọ́n pa lẹ́yìn àdíjà tù ìwọ náà ló di ìyẹn náà mú tí wọ́n fi pa àbí now ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ṣe ń tó dáa ni kí ló fẹ́ látọ̀dọ̀ gbọ̀ngàn nàìjíríà báyìí. wọ́n ṣíjú àánú wò. Hmm? wọ́n ṣíjú àánú wò nígbà tí ó tọ́dún wo ló ti mọ àṣẹlà twenty twenty two ó ti bímọ fún ọmọ mélòó ọmọ ẹyọ kan náà ṣé tíjọba bá tẹ wá wò pé kí wọ́n tẹ fi ṣíṣàánú ẹ̀wọ̀ ẹ̀sìn ṣọ́ọ̀ṣì tó padà fẹ́ àṣẹlà hmm? kí ló dé ó wà fọkọ rẹ lẹ̀ ó hmm? fọkọ rẹ lẹ̀ ìyẹn ò má dà hmm? àṣẹlà ìyàwó ẹni pé tó bá tẹ wá sọ pé kì í pé wọ́n tẹ fẹ́ foríjì pé náà pé ó lóun ò lè fẹ́ mọ́ o fara mọ́ bá a ṣe gùn gbogbo ọmọ tẹ̀tẹ̀ pa sínú ilé ọ̀dọ̀ ẹ̀ sìn mélòó ni wọ́n méje èyí tó ta tó wọ́n jù nínú gbogbo ọmọ tẹ̀tẹ̀ ń pa ọmọ bìrìtẹ̀ ń pa èyí tó ta tó wọ́n jù èlò ló ta three thousand èyí lè máa ń ta orí nìkan èyí lè máa ń ta orí òkè òkè máa ń ta orí nìkan. tó bá ti pè lẹ́yìn ẹ̀ fún àwọn náà ló máa ra mi ló máa gbé mi. wọ́n máa ra gbogbo páàtì yẹn. tí ẹ bá sọ pé orí nìkan lòún fẹ́ ń kọ́. mo ràn wọ́n tí bí tó ń béèrè yẹn ò béèrè bẹ́ẹ̀. kò tí béèrè bẹ́ẹ̀. wọn ò fi máa ń béèrè bẹ́ẹ̀ so méje lẹ ti pa báyìí. Hmm? èèyàn méje obìnrin ẹ kì í lu ọkùnrin ni. ọ̀nà òun tó máa ń mú wa ni. òun hmm? tó máa ń mú wa nìyẹn. ta ni. ìyá sísè ẹ̀ lábàjẹ́ máa ń mú wa ok eh, ẹ ẹ gbọ́ wújú ok lẹ́yìn ọ̀gbẹ́ni olú mandela àwọn wo ló tún máa ń ta páàtì fún. àjàgbóra. ẹ àjàgbóra. àjàgbóra ìyẹn ti kú. bẹ́ẹ̀ni. àti tatúni. àti fatade. fatade. fatade ṣé òní yẹn ṣe babaláwo ni yẹn. babaláwo ni náà. òtún bó ni yẹn ń gbé. ọ̀tà ló ń gbé. ọ̀tà ni yẹn náà ń gbé. ok now ìwọ náà sọ lẹ́ẹ̀kan sí kí náà n tó fẹ́ látọ̀dọ̀ gbogbo nàìjíríà báyìí. Ah, mm, kọ́síjú àánú wà hmm? kọ́síjú àánú wà ni wọ́n tá a ṣe torí pé kò ṣe ohun tó dáa. kọ́síjú àánú wà. Miriam àmọ́ rẹ fún gbogbo obìnrin. àwọn onífọ̀n obìnrin ní pé tó bá níṣẹ́ ni tó bá níṣẹ́ lọ́wọ́ ni wọn kò fojú síṣẹ́ tó bá dẹ̀jẹ̀ náà ni wọn kò náà kọ́ ká máa tẹ̀lé ọkùnrin kiri kò ṣe nǹkan tó dáa. kò ṣe nǹkan tó dáa. ṣé ẹ ti bá wa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn ṣé ẹ ti rí nǹkan tí ìyàwó sọ ṣé ní gbogbo nǹkan tí ìyàwó sọ kalẹ̀ nǹkan tó tẹ̀ máa wá ń jọ máa wá ń jọ èmi lójú ni pé wọ́n máa wá bèè lọ́wọ́ wípé ẹ kí lẹ wá fẹ́ kí ọmọ nàìjíríà ṣe fún yín báyìí o kí lẹ fẹ́ kí wọ́n ṣe fún yín o wọ́n á ní ẹ kí wọ́n kí wọ́n bojú àánú wo àwọn ẹ kí lẹ́tẹ̀ iná ẹ bojú àánú wo àwọn tẹ́ ẹ̀ ń pàtà kẹ́ ẹ tẹ́ ṣàánú wọn ẹ ò tẹ ẹ rò ó wípé ẹyàn odidi obìnrin ó di ẹsẹ̀ èèyàn mú fún ọkọ ẹ kó dún bú ẹ elédùnmọ̀rè máa wá ṣàánú fún wa báyìí o tá a bá tẹ̀ wá sọ pé ìlú le kokoko ìjọba ò ṣe nǹkan kan ṣé kí àwa máa wá para wa ṣó wà ní ọ̀nà àbáyọ ni à ń sọ fún wa wípé ká máa para wa ká máa ṣe aburú síra wa ìyẹn kọ́ lọ̀nà àbáyọ ìyẹn ò lè yọ wá nínú gbogbo wàhálà yìí ká para wa kò sí nǹkan tó fẹ́ dá ṣe ju wípé ẹ ti ń dá wàhálà kún wàhálà ni torí gbogbo ẹ̀jẹ̀ tẹ́ ń ta sílẹ̀ ó tún máa fa àdánwò á máa fa àkóbá kò ní jẹ́ kí àlàáfíà kó wà nínú ìlú torí pé ìtàjẹ̀sílẹ̀ ó ti pọ̀ jù ẹ̀jẹ̀ pọ̀ jù òun ló fa gbogbo sábàbí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀tọ̀ lélẹ̀ táwọn ìjọba ń dá sílẹ̀ ará ìlú àwa ara wa ẹ ti wo nǹkan tí wọ́n ti ń ṣe wọ́n wá dẹ̀ máa tọ ọgbẹ́ báyìí lórí ìjọba náà ni lóòótọ́ ìjọba wọn ò ṣe nǹkan tó dáa wọn ò pèsè iṣẹ́ ṣùgbọ́n àwa tá a ti jẹ́ mẹ̀kúnnù sí mẹ̀kúnnù ará ìlú ó yẹ ká ti máa bojú àánú wora wa ọ̀dájú ni yín ẹ̀yin tẹ́ ń wúrú ìwà wọ̀nyí ọ̀dájú ni yín òun la fi sọ wípé òfin inú Nàìjíríà ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí orílẹ̀-èdè mélòó ló ti ń ṣẹlẹ̀ wípé èèyàn sọ wípé ìlú le koko o kò sóúnjẹ kò sétò ààbò kò sí ìfọ̀kànbalẹ̀ ṣé kẹ́ ẹ wá máa wá para ara yín eh, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ báyìí wípé owó tó pọ̀ jù tẹ́ ẹ gbà òun ni ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ṣé owó yẹn bá o ti wá sọ yín dolówó ṣé ẹ ti wá là nídìí ẹ̀ ọkọ̀ mélòó lẹ ti wá rà o kò lè gbé yín débi kankan kò lè sọ yín dolówó torí pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ òun lẹ̀ ń ta sílẹ̀ owó òjijì òun lẹ̀ ń wá eléyìí tó yẹ kájọ pawọ́pọ̀ kájọ gba orílẹ̀-èdè wa kájọ wá àlàáfíà fúnra wa ẹ ti ń dákún wàhálà wàhálà eléyìí táwọn ìjọba ti dá sílẹ̀ ẹ̀yin gan ti wá ẹ ti wá ń dákún kàkà kí ewé àgbọ̀dẹ̀ ni kòkòkò ló wá ń le sí báyìí lójoojúmọ́ òun ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ àti wípé kò ṣètò ààbò òun la sọ fún wípé ètò ààbò ṣe pàtàkì nínú ìlú tí ètò ààbò bá wà kò sí bó ṣe fẹ́ gbé ọmọ ọlọ́mọ tàbí ọkọ ọlọ́kọ tàbí aya aláya wàá dìímú wọlé tó ń gbé kámẹ́rà ò kúkú sí tí kámẹ́rà bá wà kò sí bó ṣe fẹ́ gbé ẹni ẹlẹ́ni tó gbé agbègbè yẹn tẹ́ ẹ̀ ọjọ́ gbélé kì í ṣe ìyàwó ẹ̀ wàá dẹ̀ gbé wọlé ẹ dẹ̀ yanjú ẹ̀ àwọn ará àdúgbò ò dẹ̀ ní gbọ́ wàhálà wàhálà wàhálà nǹkan máa ń ṣẹlẹ̀ nínú ìlú yìí o báwo lẹ ṣe pa ẹni ẹlẹ́ni tí àwọn ará ilé ò gbọ́ ìmí ẹ̀ wọ́n á ti lórí láyàláyà ilé mẹ́rẹ́ẹ̀tì ni o wọ́n á ti gbẹ́ ilẹ̀ lẹ́yìnkùlé tó bá rí pé ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa àwọn ará ilé ti sùn wọ́n á ti wọ́n ní orí láyàláyà wọ́n á gbẹ́ ẹ̀yìnkùlé wọ́n á dẹ̀ gbé ẹni ẹlẹ́ni sí síbẹ̀ ní ilé tí kì í ṣe àwọn ló kọ́ o níbi tí ààyè gbà wọ́n dé níbi tí ètò ààbò tó mẹ́ẹ̀ dé nínú ìlú yẹn ṣe bẹ́ẹ̀ rí ìgbà tí wọ́n mú ifeanyi ní ọjọ́ yẹn ẹ wọ completed building tí wọ́n mú ọmọ lọ kì í ṣe wípé níbi igbó kìjikìji o ara àwọn ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ náà ni o tí ilé wà lẹ́gbẹ̀gbẹ́ gbogbo ẹ̀ wọ́n sì lọ mú ọmọ yẹn wọ́n dẹ̀ jù sínú kànga láàyè gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ètò ààbò bá ti sí ìlú tí ètò ààbò ò bá sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ti ń ṣẹlẹ̀ òun la fi ń pariwo tá à ń ké tọ́tán sí orí àwọn ìjọba wípé ẹ pèsè ètò ààbò kò síná kò síná wọ́n ní òru là ń ṣẹ̀rẹ̀ inú òkùnkùn ní oríṣiríṣi àwọn nǹkan burúkú burúkú burúkú máa ń ṣẹlẹ̀ tí iná bá wà tí gbogbo ẹ̀ mọ́ kedere kò sí bó ṣe fẹ́ pamọ́ kò sí bó ṣe fẹ́ ṣe nǹkan burúkú àṣírí á tú gbogbo ayé á rí ẹ ṣùgbọ́n nígbà tó kùkùn bá ti wà yẹn oríṣiríṣi ni wọ́n ń ṣe fúnra wọn o ṣe é rojú ayé lóde báyìí ìyàwó àtọkọ wọ́n dẹ̀ jọ ń ṣiṣẹ́ burúkú ṣé bí wọ́n ń bè lọ́wọ́ ọkọ wípé ìyàwó sọ wípé tóun bá tẹ̀ ní orí ọ̀fẹ́ o tí wọ́n bá tún un sílẹ̀ o tóun bọ́ o ń gbọ́ ṣé wàá fi bá a ṣe ègùn ṣé wàá fi wọ́n ṣọkọ mọ́ ó lóun ò fi wọ́n ṣọkọ ṣe é rojú ayé lóde ìwà burúkú nígbà tó sì ń hu ìwà yẹn ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ obìnrin abiyamọ tí ìwọ náà mọ ìrora bó ṣe rí tó lóyún oṣù mẹ́sàn-án tó mọye wákàtí tó fi gbingbingbin kó tó bí ọmọ wọ́n dẹ̀ mú ọmọ lọ́mọ wá bá ẹ wọ́n ní kó di ẹsẹ̀ ẹ̀ mú lóòyà tètè pariwo síta kó o bọ́ síta kó lè tèyà tú àṣírí pé ẹ gbà wá o wọ́n ti fẹ́ kó bá ẹ o wọ́n ti wá ń pa nínú ilé yín o ṣùgbọ́n ẹ ti rí irú rò ń borùn èló wá ni ẹ ti rí lórí ẹ̀ báyìí látàrí wípé ẹ̀ ń pa àwọn ọmọ lọ́mọ a sọ fún ọ gbogbo ìwà burúkú wọ̀nyí kò lè gbé yín débì kankan ibi tó máa gbé yín títẹ máa ẹ́ǹdì sí náà ní ọgbà ẹ̀wọ̀n wọ́n ti lọ ṣe ẹjọ́ àwọn ifáyìn báyìí ṣé tẹ̀ mọ̀ pé tàwọn ifáyìn yẹn ó tẹ̀ lọ nípele nípele nípele ní ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ti jí gbé wọ́n ti jí àwọn èèyàn gbé lọ bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níjẹ̀bú igbó ni kí àṣírí wọn tó wá tú wọ́n ní ọjọ́ gbogbo ni tó lè ṣùgbọ́n ọjọ́ kan ni tó níhun kò sí bí ẹ ṣe fẹ́ ṣe é wọ́n ní ọba dákẹ́dájọ́ ni ọ̀tá fàsókè yìí dóborí bí ọba yé ò bá rí ọ tòde ọ̀run kọ́ ó ń wò yín ó ń wo ẹ̀yìn àti iṣẹ́ ọwọ́ yín iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe ọjọ́ kan báyìí ni àṣírí yín máa mọ́ ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tòní hun ilẹ̀ mọ́ bá yín lé ní báyìí àṣírí yín tú ṣé bí wọ́n ṣe wà yẹn ó yẹ kí wọ́n lọ fẹ̀yìn wọn tàgbá ni Ifeanyi ẹ gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ ní agbègbè ilé ẹjọ́ yẹn àti àwọn nǹkan tí wọ́n sọ èèpè ni wọ́n fi ń sìn wọ́n. àlọ́ rámírámírá rẹ̀ wọ́n ìrábọ̀ rẹ̀ mẹ́rin máa jẹrà ọ̀hún. ọmọdé ọmọ ìjà fílẹ̀ ní bàbá òkúoró ló máa pa àwọn ọmọdé dé ẹ̀yin kò pa á lọ òkúoró lẹ máa kú ẹ̀ níláàánú gbà ọlọ́run máa pa tí ń jẹ́ mi. ní báyìí ètò gbogbo ti parí lórí bí wọn yóò ṣe gbé àwọn èèyàn náà pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún 2024 tí a wà yìí àwọn àwọn olùjẹ́jọ́ náà àwọn ni ẹ rí bí wọ́n ṣe ń jáde ní ẹjọ́ yìí tí wọ́n ń lọ sí tí wọ́n lọ sí inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ tí ìgbẹ̀jọ́ yóò tún bá wáyé Ifeanyi Matthias tí ó jẹ́ ọ̀gá àwọn tí ọwọ́ bá lọ́wọ́lọ́wọ́ ọmọwà òun náà ni ọwọ́ rẹ̀. ohun Ifeanyi Matthias náà lè ń gbọ́ yìí. bàbá ẹ̀ má bọ́ báyìí lápòjá mi sì mo sọ fún yín. tí àyìnbá tó ń faraya yìí o. ẹnu mọ́tò yìí dà. you can still lock yourself inside. mọ́tò yìí dà. hello hello hello. Ifá Yemí àti àti àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ẹ̀rí bí Ifá Yemí àti àṣẹ faraya ó ló gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ́n fọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ ti rí bí ìwọ wá ṣe rere ara kì yóò ráyà ẹ tó bá jẹ́ pé nǹkan tí ó bófin mu ló ṣe bí lòun ò bá jẹ́ fúnra rẹ̀ àti àwọn ìdílé rẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kí àwọn èèyàn máa gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀daràn àwọn ni wọ́n ti ń wọ inú mọ́tò yìí o ẹ̀gbọ́n tí àwọn aráàlú sọ nípa wọn. Wọ́n tún sí tí àtúgbà ní pé kọ́ọ̀tù sì jà wọn sọ̀rọ̀ mọ́. kọ́ọ̀tù sì jò ìlẹ́kọ̀ọ́ jó wọn kọ́ọ̀tù sì jò ìlẹ́kọ̀ọ́ dá abẹ́ pẹ̀lú wọn lórí kọ́ọ̀tù wọn bọ́ jù wọn. ìlẹ́kọ̀ọ́ jó wọn. ìwà kò jò kan fún wọn ní ìgbéra ilé ọ̀hún fúnra rẹ̀. ìgbéra ilé ẹgbẹ́ fẹ́ tó gbogbo alákòóso. àti rámírámí ìwé ìrànwọ́ ìwé ìgbọ́dẹ̀ ilé wọn ti wo wọn lè fi ọmọ bọ̀ sí. ẹgbẹ́ máa jí àgbẹ̀ ẹni ìyá mi gbà. gbogbo ọmọ yìí ló kò sí ẹni tó máa jẹ́ kókó lòdì àyè. àrùn náà pẹ̀lú ọmọ ológun gbogbo ìdílé tẹ̀mú kúrò lórí ìdílé kúrò.

Thank you.

ọmọ seventy years yẹn wọ́n dájú ilẹ̀ wá ilé mi láti wọ́n yẹn aláwọ̀ ìbága àti ṣe é ṣe police station lọ́jọ́ kan. bàbá hn tí wọ́n jù sínú ọ̀kadà ọjọ́ sí táwọn ọlọ́pàá lórí ọ̀ àwọn náà wà níbí àwọn rẹ̀ àbáríṣẹ́ àbáríṣẹ́ ni ẹ̀wọ̀n yìí o tí wọ́n jù sínú kànga táwọn ọlọ́pàá lọ yọ ìyàwó tó dé fìlà fún yìí. Hello. Hello. mi. Eh, lẹ́yìn tí ìgbẹ́jọ́ ti parí tí adájọ́ ti pàṣẹ pé kí wọ́n fi àwọn olùjẹ́jọ́ náà pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n eh, àwọn agbófinró ń ṣètò Eh, àwọn ìwé tí ó yẹ lọ́wọ́ eh, láti lọ́ọ́ fi wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n ni eh, àwọn afurasí ọ̀daràn tí wọ́n jẹ́ olùjẹ́jọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni wọ́n wà nínú mọ́tò yìí tí wọ́n ń dúró de kí àwọn agbófinró wọ́n ń dúró de kí wọ́n gbé wọn. Ah, inú ọgbà ilé ẹjọ́ májísírèètì ìlú ìjẹ̀bú igbó ìjẹ̀bú òde òun náà láṣẹ wáyé kí a má gbàgbé pé a sọ pé ilé ẹjọ́ májísírèètì tó wà nílùú ìjẹ̀bú igbó ni ó yẹ kí ìgbẹ́jọ́ náà ti máa wáyé ṣùgbọ́n nítorí pé ní òní sígbẹ́jọ́ ọ̀hún kọ́kọ́ máa wáyé wọ́n ní láti fi wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n nígbà tó sì jẹ́ pé ìlú Ìjẹ̀bú Òde ò ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n wà torí ẹ̀ ló sì jẹ́ pé ìlú Ìjẹ̀bú Òde ni wọ́n ti gbọ́ ẹjọ́ náà ní májísírèètì tó wà nílùú Ìjẹ̀bú Òde ni wọ́n ti gbọ́ pẹ̀lú èròǹgbà pé tí adájọ́ bá ti pàṣẹ kí wọ́n fi wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n inú ìlú Ìjẹ̀bú Òde yẹn bákan náà ni àhámọ́ ọgbà ẹ̀wọ̀n tí wọ́n gbé wọn lọ wà ní sìn ẹ̀wọ̀n ti ń gbé wọn lọ báyìí ń sìn wọ́n ti ń gbé wọn lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí. àlọ́ rámírámírá rẹ̀ wọ́n ìrábọ̀ rẹ̀ mẹ́rin máa jẹrà rọrùn. inú àwọn aráàlú ò dùn sí àwọn èèyàn wọ̀nyí nítorí ìwà ọ̀dájú tí wọ́n ti wò ló fi jẹ́ pé kálukú fi àìdùn ọkàn wọn sí àwọn olùjẹ́jọ́ wọ̀nyí ni wọ́n ṣe ń ṣe ìpè tí ẹ̀ ń gbọ́ tí àwọn èèyàn sọ pé àlọ́ ramúramù rí. àwọn ọmọdé ọmọ ìjà fílẹ̀ ní bàbá òkúoró ló máa pa àwọn ọmọdé dé ẹ̀yin kò pa lọ òkúoró lè máa kú ẹ̀ nílà àlùgbà ọlọ́run máa pa tí ń jẹ́ ni àbí yé àbí òun kò ní jẹ́ kẹrẹ ọmọdé fílẹ̀ sí wọ́n ti wọn lọ sí wọ́n ti ilé ẹjọ́ májísrèètì ìlú Ìjẹ̀bú Òde báyìí wọ́n ti gbé wọn lọ sí inú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n ṣé ẹ ti bá wa gbọ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe yẹ kó rí fún wọn nìyẹn àlọ́ rámirámi ni ó yẹ kí wọ́n máa lọ bẹ́ẹ̀ yẹn ní tèfètèfè ó yẹ kí wọ́n lọ ìdájọ́ ìdájọ́ ikú òun ló yẹ kí wọ́n dá fún wọn ṣé ẹ mọyì àwọn èèyàn tí wọ́n ti pa Ifeanyi ọmọ Elizabeth ọmọ ọlọ́mọ ọmọ ọdún mẹ́rìndínlógún wọ́n sì mú wọn jù sínú kànga láàyè nígbà tí mo ṣe fọ́rọ̀ yẹn a máa ń sọ àwọn tó bá sọ pé àwọn ń gbètì ìjọba báyìí ẹ máa rí wọn nípa ìṣe àti ìwà wọn ẹ máa dá àwọn wọn nàìjíríà mọ̀ arákùnrin kan ó wá ń kọ́mẹ̀ntì ní abẹ́ fọ́nrán mi o mo ṣe bíi pé mi ò rí wọn mo rí yín o gbogbo èyí tẹ́ ẹ̀ kọ́mẹ̀ntì wọ́n ní irọ́ ni níbo ni wọ́n ti jùyàn sínú kòǹga pé mo ti gbé fọ́nrán ẹ̀ wá ni o wọ́n á ti máa sọ wípé irọ́ lòun pa ní fọ́nrán tí mo gbé wá tí fáyín sọ̀rọ̀ Ifeanyi náà lẹ̀ ń wò yẹn ẹ̀yin èèyàn wa ẹ tún bá wa tẹ́tílẹ̀ lẹ́ẹ̀kan sí kẹ́ gbọ́ nǹkan tí Ifeanyi sọ. wọ́n pè mo pa gbogbo èmi eh, ò láti pa anybody mi ò ní láti pa anybody because mo tó bá yẹ pé wọ́n ṣe fíìmù náà ni inú mi náà ní dùn kọ́ kọ́ pa búrò mi àbọ̀ pa ọmọ mi inú mi náà ní dùn inú mi náà ní dùn tó yẹ pé mo lè para mi gan fami gan mo yẹ wáyé tó yẹ pé mo lè para mi fami gan mo yẹ wáyé màá ti kú kó tó dìpọ̀ di òdì ẹni tó yẹ pé mo lè kú kí n para mi fami because oh, bó bá yẹn ṣẹ́ ń gbà náà inú mi náà kì í dùn bí kì í bá ṣe pé àwọn ọlọ́pàá tètè fura pàápàá àwọn ọlọ́pàá ikọ̀ tó ń gbógun ti ìwà ìjínigbé nípìnlẹ̀ Ògùn àtàwọn ti ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìjẹ̀bú Igbó bí kì í bá ṣe pé wọ́n wà lójúfò tí wọ́n sì jáfáfá lẹ́nu iṣẹ́ wọn díẹ̀ ló kù kí àwọn aráàlú tí inú ń bí gidigidi já afurasí ògbólógbòó ajínigbé kan ọ̀gbẹ́ni Ifeanyi Matthias gbà mọ́ wọn lọ́wọ́ kí wọ́n sì lù ú pa lójú ẹsẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọgbọ̀n ọjọ́ oṣù keje ọdún 2024 yìí látàrí báwọn aráàlú ṣe gbarata nígbà tí afurasí náà lọ fi inú kànga tí wọ́n pa ọ̀dọ́mọbìnrin ọmọ ọdún mẹ́tàdínlógún kan Elizabeth Adélájà sí lẹ́yìn táwọn ọ̀dájọ́ ẹ̀dá náà jí gbé láìpẹ́ yìí tí wọ́n sì tún gbowó gọbọi lọ́wọ́ àwọn òbí rẹ̀. Ifeanyi yìí ni wọ́n pè ní igbákejì olórí ikọ̀ ajínigbé ẹlẹ́ni méje kan. ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn pé mo ti gbé fọ́nrán yẹn wá a sì rí àwọn èèyàn tí wọ́n ń kọ́mẹ́ǹtì wípé irọ́ ni níbo ni wọ́n ti jùyàn sí kànga ibo ni irú ẹ̀ ti lè ṣẹlẹ̀ ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn àwọn júdásì pé wọ́n ti rí wọ́n ti rí wọ́n rí àpá ìṣógan wọ́n ti ń jiyàn ẹ̀ ìjọ wo ni ìlọsíwájú wa fẹ́ wà nínú ìlú yẹn tẹ́ ẹ bá ń bá a lọ báyìí torí pé bóyá bọ̀dá yín kan ti jẹ́ rẹ́ẹ̀pù bọ̀dá yín kan jẹ́ sínétọ̀ ẹ máa wá parọ́ ẹ irọ́ ni irọ́ ni wọ́n ń pa kò síbi tí wọ́n ti jíyàn gbé kò síbi tí wọ́n ti gbéyàn sí kànga ìfá ìlérè o ẹ̀yin tẹ́ ẹ ní kò ṣẹlẹ̀ ìfá ilẹ̀ ń wò yẹn wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ ṣe bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tó sọ nílé ẹjọ́ ìkan tá a fi ń sọ fún wa nìyẹn Yorùbá Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa òun la fi ń sọ wípé tí ètò ààbò bá wà ìlú tó bá níná tó ní ètò ààbò tí ọ̀nà já gerege ẹ rí i pé àlàáfíà á wà torí iná ìmọ́lẹ̀ ni kò sí ni nínú bíbélì gan nínú kùránù wà ń bẹ ìmọ́lẹ̀ ẹ ò lè fi ìmọ́lẹ̀ kẹ́ fi wé òkùnkùn láéláé wọ́n ní ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà ni tí ìmọ́lẹ̀ bá wà gbogbo àwọn iṣẹ́ burúkú wọ̀nyí ó máa dínkù ó máa dínkù torí pé wọ́n rí bí kan fojú ń pamọ́ sí ẹlòmíì ti mọ iye aago tọmọ wípé kò sí kankan tó fẹ́ wà ní ìgboro everywhere aago mẹ́jọ ò lè rẹ́yàn everywhere ti dúdú báwo ni iṣẹ́ burúkú ò ṣe ní máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tí iná bá wà kedere iná bá wà àwọn tó bá wà nílé wọ́n á lè lo kámẹ́rà wọ́n á lè lo gbogbo ẹ̀ ètò ààbò á wà security ẹ lọ sí ìlú òyìnbó ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo street by street àtẹ̀kùnlé lọ́wọ́ tọ́lẹ̀tì everywhere street light street camera kò síbi tó o ti fẹ́ ṣe nǹkan burúkú àṣírí àtúni ṣáá ni wọ́n máa rí ẹ láti inú ọ́fíìsì kámẹ́rà máa gbé ẹ ṣùgbọ́n ní nàìjíríà kò síná kò sétò ààbò iná bá wà ìlú á mọ́ lọ fọ́ àlàáfíà wà olúkálùkù á rìn síbi tó yẹ kó rìn sí aago kan òru wà á jí jáde bó ṣe wù ẹ́ aago mẹ́ta òru àwọn míín wà nú ọjà ní láago mẹ́ta kò sí kò tó fẹ́ẹ́ gbé wọn nígbà tí iná wà àwọn èèyàn ń jí láago mẹ́ta wọ́n ṣẹ̀ ń lọ ṣe fàájì ni wọ́n ṣẹ̀ ń lọ klọ́ọ̀bù wọ́n ṣẹ̀ ń lọ sí káfé bá ni láago mẹ́ta òru nígbà tí iná wà kò sí kò tó fẹ́ẹ́ gbé wọn ṣùgbọ́n tí iná ò bá sí ẹ̀rù á máa bà wọ́n àti jáde iná bá wà ètò àlàáfíà wà fún ará ìlú nǹkan tá a torí ń pariwo nìyẹn ẹ̀yin ìjọba gbogbo rìsọ́sìsì tá a ní ó tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé ẹ̀yin náà sì ń jáde ẹ̀ ń rìn kiri àwọn ọmọ yín wà lókè òkun ṣé inú òkùnkùn ni wọ́n wà ń bẹ̀ tí gbogbo àwọn nǹkan wọ̀nyí bá wà gbogbo ìwà burúkú wọ̀nyí ó máa dínkù nínú ìlú ẹ̀yin ènìyàn wa ṣé ti bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn o lọ́kọ láya ni o ìkúnlẹ̀ àbíyamọ o kélédìmọ̀lè kó ṣàánú fún wa o a ò ní bọ́ sọ́wọ́ o tọmọtọmọ tẹbí tará wa o a ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà o ẹ bá wa pín ètò yìí o wípé ọwọ́ yìí ti ba àwọn tọkọtaya tí wọ́n ń ṣiṣẹ́ alápatà ènìyàn o wọ́n pa àwọn èèyàn ta ní iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn o ṣé ẹ ti rí wọn wọ́n ní èèyàn méje làwọn ti nínú ilé tó ń gbé <laughs> ó ti tán báyìí nínú ilé láì ṣe inú igbó eléyìí ga o ìwọ ìyàwó dẹ̀ ti ń sọ lẹ́nu wípé ìwọ ń fọ ẹ̀jẹ̀ ó sọra ẹ̀dín fọ ẹ̀jẹ̀ fẹ̀jẹ̀ àwọn èèyàn dájú o àwọn èèyàn ya ìka ènìyàn o ẹ̀yàn láì ṣe ẹranko ẹlòmíì tó bá gbé adìyẹ fún gan kò lè dápa àwọn eléyìí ti kálá wọ́n kájú gan ni o wọ́n dájú gidi ọlọ́run ọlọ́jọ́ òní a máa fàbọ̀ rẹ̀ bò wá o ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ ṣé ẹ ti mọ̀ ẹ àṣàkẹ́ náà ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín àṣàkẹ́ tv show Odùduwà gbè wá o láṣẹ Èdùmàrè ẹ má sì gbàgbé láti bá wa subscribe sórí youtube channel wa Elédùmarè á ràn wá lọ́wọ́ Odùduwà gbè wá o láṣẹ Èdùmàrè.